من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوان الكرام السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ba àtọ́rà lékún ìkẹ́ ọlọ́run ba àti fún annabi wa muhammadi sallallahu alaihi wasallam àti àwọn ará ilé annabi àtàwọn sọ̀hábà annabi sallallahu alaihi wasallam àti gbogbo olùjọ́sìn fún ọlọ́wọ́n bá pẹ̀lú ìlànà annabi sallallahu alaihi wasallam títí di ọjọ́ ìgbèrè alkiyama a ìtẹ̀síwájú lórí àlàyé àgbọ́yé la ilaha illallah eléyìí tí a ń bá lọ a ti sàlàyé fún wa kí ni túnmọ̀ la ilaha illallah kí lágbóyẹ̀ kí ni túnmọ̀ nítorí pé láwùjọ tá a wà yìí àwọn èèyàn sí àsìgbọ́ ìtúmọ̀ la ilaha illallah eléyìí náà lọ́fà ló fi jẹ́ sí pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ò là níbi ẹbọ nítorí pé wọn gbàgbọ́ yé gbólóhùn la ilaha illallah ó rọrùn fún yàn kí yàn máa wí la ilaha illallah kó ìsúnwọ́ná ó rọrùn fún yàn kí yàn máa wí la ilaha illallah kó ìsúnmọ́ jẹ́ kéfèrí sọ́lọ́wọ́n bá nítorí pé irú ẹni báyìí kọ̀mọ̀túnmọ̀ gbólóhùn tí gbogbo tí ẹni tó bá ti fi gbólóhùn yìí rilẹ̀ ní tó gbọ́dọ̀ máa gbọ́yé tó sì gbọ́dọ̀ máa sá fún irú ẹni bẹ́ẹ̀ ò sá fún torí pé la ilaha illallah gbólóhùn yìí ní àwọn nǹkan tó máa ń bàjẹ́ kí láwọn nǹkan tó ń bàjẹ́ òun náà ni kéèyàn máa ṣẹbọ pẹ̀lú ẹ̀dá mi yàtọ̀ fọ́lọ́run ọba ẹni báyìí iṣẹ́ tó ṣe yìí ti bà la ilaha illallah rẹ̀ jẹ́ torí pé ìtumọ̀ la ilaha illallah òun náà ni pé kíyàn jẹ́rìí pé kò sí ẹnìkankan tó tọ́ láti máa jọ́sìn fún má kò sí ẹnìkankan tó tọ́ láti máa fún níjọsìn àyàfi Ọlọ́run Ọba ẹni tó wá wígbónáhùn wí kò sí kankan tó fà á ní tó fà á kò kọjá pé àwọn èèyàn gbàgbọ́yé gbólóhùn yìí àwọn èèyàn gbàgbọ́yé ìtumọ̀ nǹkan tí wọ́n ń sọ nítorí ẹ̀lú bí jẹ́ sí pé nínú àwọn ṣùrútù la ilaha illallah àwọn májẹ̀mú tó gbọdọ̀ pé lára ẹni tí ó ń ṣe la ilaha òun náà ni pé al-ilm kó nímọ̀ nípa nǹkan tí ń sọ lẹ́nu kó gbàgbọ́ yé nǹkan tí ń sọ lẹ́nu kó mà nípa nǹkan tí ń sọ kó sì ní yẹ̀kín kó sì dá lójú bẹ́ẹ̀ nítorí Ọlọ́run ọba àlékẹ́ lábí sọ pé wa man yakfur bit-taghut wa yu'min billah faqad istamsaka bil tó bá ṣe kèfèrí sí gbogbo táwọn èèyàn ń jọ́sìn fún yàtọ̀ fún ọlọ́run ọba wa yu'min billah tó wá nígbàgbọ́ sí ọlọ́run ọba nìkan ṣoṣo wípé òun nìkan ló ká máa jọ́sìn fún faqad istamsaka bil urwatil wuthqa ọlọ́run ọba ní irú ẹni bẹ́ẹ̀ ó ti gbámú ní gbígbámú tó ní agbára torí pé istamsaka nínú èdè lárúbáwá ó ju tamasaka lọ tí lárúbáwá sọ pé istamsaka fulan bìkádà lárúbáwá ṣe istimsaku pẹ̀lú tí lárúbáwá sọ pé èèyàn ṣe istimsak pẹ̀lú nǹkan kan ìtumọ̀ ní pé èèyàn gbá nǹkan yẹn mú ní gbígbámú tó ní agbára gan tí ò lè bọ́ láíláí ọlọ́run bá ní gbogbo ẹnikẹ́ni tó bá sá ìgbàgbọ́ tó bá ṣe kèfèrí tí gbogbo táwọn èèyàn ń jọ́sìn fún yàtọ̀ fún ọlọ́run ọba nìkan tó wá fi ìgbàgbọ́ rẹ̀ rinlẹ̀ fún ọlọ́run ọba nìkan pé òun nìkan lọ́tọ́ ká máa jọ́sìn fún ọlọ́run ọba nírú àwọn báyìí ni wọ́n ti gbámú ní gbígbámú tó ní agbára okùn tó yí tí ò lè já a ti sàlàyé àwọn eléyìí síwájú àmọ́ nítorí pé kí ọ̀rọ̀ náà kó lè bá nítumọ̀ òun náà lọ́fàá tá a fi padà sẹ́yìn níwọ̀nba tí ó fi fún ọ̀rọ̀ náà nítumọ̀ láwùjọ wa yìí lára àwọn àdánwò tá òun náà ni wípé àwọn èèyànṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwátá pèrà wa ní mùsùlùmí ààlà níbi ẹbọ ṣíṣe ta bá bẹ̀rẹ̀ sí máa tú ẹrù ń kálukú a máa bá ẹbọ nínú ẹrù kí ló fà ta bá sì pé gbogbo mùsùlùmí bọ́ta kò sí bẹ́yàn ṣe lè burú tó bẹ́yàn ṣe lè yọ̀ta ọlọ́run bá tó ta bá pè tó bá ti jẹ́ mùsùlùmí ta bá bílẹ̀ rẹ̀ pé ìjọ tọ́ kí a máa ṣẹbọ àbí òtọ́ ìdí ọmọ jáde lẹ́nu mùsùlùmí náà ni pé kò tọ́ èèyàn gbọ́dọ̀ ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba gbogbo mùsùlùmí ló gbà yí pé èèyàn gbọ́dọ̀ ṣẹbọ pẹ̀lú ọlọ́run tá a bá fi rẹ́ nìkan tó bá fi orin rẹ̀ pó tọ́ láti máa ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba gbogbo wa náà ti mọ̀ pé kódà kò sẹ́ni kankan tí ó ṣe èméjì nípa ìjẹ́kèfèrí ẹni yẹn gbogbo mùsùlùmí ni ó fi rinlẹ̀ pé à èèwọ̀ ní ayé ṣẹbọ pẹ̀lú ọlọ́run àmọ́ ibi tí wàhálà wà ní pé àwa gbàgbọ́ yẹ kí náà ń pè lẹ́bọ gan

kílẹ̀ lẹ bọ́ lọ́rọ̀ mùsùlùmí òun náà ni kéèyàn gbé nǹkankan sínú kòkò àbí sínú gbá kéèyàn wá gbé lọ sóríta mẹ́ta àbóríta márùn-ún àbóríta kẹ nínú àwọn oríta téèyàn máa ń gbé lọ ìwé sọ pé ẹbọ ló sí yẹn eléyìí náà lára ẹbọ lọ́wà àmẹ́rọ ẹbọ jù bá lọ pẹ̀lú pé kọ́ máa pè nǹkan mí ìyàtọ̀ fún ọlọ́run ọba gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ sí pé ń pè ẹ̀dá míì ń pè ẹ̀dá lẹ́yìn ọlọ́run ọba irú ẹni bẹ́ẹ̀ ń ṣẹbọ nìyẹn kódà ẹ máa wo ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà fún ládùúà lónìí àdúà ni o pé àdúà yìí máa ṣe láti fi lè rí oore ọlọ́run ọba gbà àbí láti fi lè ti aburú kan síra rẹ̀ wọ́n wá fún ládùúà wàláhì láàbí àdúrà tí sì ń ṣe yìí ẹbọ ní sì ń ṣe kí ló fà torí pé àwọn kan tí ń pè níbi àdúrà yẹn kìí so kọ ọlọ́run ẹlòmíì ní pè yàtọ̀ fọ́lọ́run bá wọ́n ni yá sátàbá bílà kò sínú ọkọ̀ ọlọ́run wàláì kò sí yá sátàbá bílà sátàbá pe màláíkà èyàn ti ṣẹbọ pẹ̀lú ọlọ́run bá nìyẹn gbogbo ẹnikẹ́ni tí bá ń pe àwọn màláíkà ọlọ́run ọba gbogbo ẹnikẹ́ni bẹ́ẹ̀ ti ṣe kí ni ó ti ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba nìyẹn ó kọ àlìjẹ̀nú ni wó fún yẹn náǹkà lé ńgbà míì wó fún yẹn ládùá ńgbà míì ló fi jẹ́ sí pé gbogbo àdúrà tán bá fún wa tán bá ní ká máa fà ẹ dákun ẹ jẹ́ ká gbé tọ àwọn tí wọ́n kéwú tí súnà ẹ gbé lọ pé yá yìí tó kọ ọlọ́run lọ́tẹ̀lé torí pé gbogbo yá ó kọ tó bá ti lè tẹ̀lé yá à ń pè ẹni ẹni o gbogbo dáa bá ti sọ pé yá ó kọ tó bá fi lè tẹ̀lé ìtumọ̀ ẹni pé à ń pè ìrẹ́ lágbájá o torí pé yá lọ́dọ̀ lárúbáwá èdè ní gbólóhùn ni tá máa fi ń pè yàn ẹgbẹ́ báwa náà ṣe máa sọ o báwa náà ṣe o tá máa fi ń pè yàn ní Yorùbá yẹn làwọn lárúbá náà máa fi yá tó ká máa sàkíyèsí ó kọ tí ó bá ti tẹ̀lé tí è bá jí sókọ ọlọ́run bá wà láàrí ẹbọ là ń ṣe eléyìí báyìí wá kún ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé àdúrà táwọn èèyàn ń ṣe lónìí kódà lọ́pọ̀lọpọ̀ àwọn ẹ̀sọ́ tíra àti ẹ̀tì lọ ra ìwé àdúrà àwọn ìwé àdúrà ti ń bẹ lọ́pọ̀lọpọ̀ yá jàkìjàkà yá ìlú sínú ọkọ̀ ọlọ́run kódà wọ́n tó fún ẹ̀lẹ́ yóò kàtíyàn fà àbí yá jàkìjàkà yá ìlú àúnzùbìlá so ilé ìbáyìí lára àwọn nǹkan tó bá la ilaha illallah jẹ́mi ló fi jẹ́ sí pé èyàn gbọ́dọ̀ nímà al-ilmu al-munafi lil-jahl lára àwọn ṣùrútù la kó sì gbàgbọ́ yí ẹ̀ dáadáa

tó wà lára gílà bídù tó ti tọ́nà bá lékẹ láti torí ẹ̀ fi la ilaha illallah tó ti torí ẹ̀ fi gi wé igi làbídù irú àwọn àǹfààní yìí náà a máa wá rí lára la ilaha illallah náà nínú àwọn àǹfààní tó tó wá kù òun náà ni pé ànànà kọlàjá yíkàlù tamaruha laylan wa nahara nínú àwọn ìdí àti ona ni pe seri dabidun yukalu tamaruha laylan wa nahara amanje esore ni gbogbo gba ni lale ati losan ati laaro gbogbo gba la ranfani ati je eso gi dabidun ko sigba gba teyan de bi gi dabidun ti o re so re je ko sigba gba teyan de bi gi dabidun se ti o se kini o ti o re so re je laylan eyan de be loru ni yo so re je wa nahara eyan de me lojuma ba ni eyan so re je ó túnmọ̀ sí pé igi dàbínú igi tí ó sàǹfàní púpọ̀ ni igi tó yẹ́ pé gbogbo àkíkà tẹ́yẹ bá dé bẹ̀ èyàn sì máa sàǹfàní lára ẹni pẹ̀lú pé èyàn máa di èso rẹ̀ ní gbogbo àsìkò tẹ́yẹ bá dé bẹ̀ sọ́ìfàn bẹ́yẹn bá dé bẹ̀ lásìkò ooru táàwà yìí tẹ́ bá dé bí kí làbínú lásìkò ooru ẹ èso rẹ̀ ìtumọ̀ ní pé kò sígbà kẹtídà tígi Davido eléso ẹdẹ́bẹ̀ lásìkò ọyẹ́ ẹdẹ́bẹ̀ lásìkò ooru ẹbọ́sọ àwọn igi kan ò rí bẹ́ẹ̀ kéṣe gbogbo alẹ́ lebéso ní digi mangoro àríbẹ̀kọ́ ni kéṣe gbogbo alẹ́ lebéso ní digi ọsàn igi ìbẹ́pẹ ìgbádùnmọ̀ kéṣe gbogbo alẹ́ lebéso ní igi ọ̀gẹ̀dẹ̀ kéṣe gbogbo àrí àmọ́lá nítorí ẹ̀lọ́wọ́ bá lè kẹ́lẹ́ òsè fi la ilaha illallah lọ́lọ́wọ́ òsè wé àwọn igi nítorí káwọn gí yìí yóò máa sàǹfàní láwọn àsìkò kan tọ́bádẹ́ àsìkò kan à ní jàǹfàní rẹ̀ mọ́ àbí àmẹ́gí làbídùn bẹ́ẹ̀ débẹ̀ lásìkò ooru ẹ jàǹfàní lára rẹ̀ ẹ̀rẹ̀ so ń bẹ̀ bẹ́ẹ̀ débẹ̀ lásìkò ọyẹ́ ẹ̀ẹ́bẹ̀ so lára rẹ̀ tẹ́ jàǹfàní bẹ́ẹ̀ débẹ̀ lóru bẹ́ẹ̀ débẹ̀ lọ́sàn kò sígbà kan tẹ́ débi gí làbídùn tẹ́ níbẹ̀ tó bá jẹ́ sí pé láwọn àsìkò tí ẹ́bẹ̀ ṣe gbígbẹ lára rẹ̀ ẹ́bẹ̀ ṣe gbígbẹ mẹ́ wà ìmẹ̀ àwòbúsọ̀rọ̀ àbíkẹ́ bá èso lára rẹ̀ tí ò tí ìgbó ní ń pè ní búsùrù a má pẹ́ jẹ́ dígí làbínú jọ́kẹ̀ níbẹ̀sọ kéṣe gí làbínú lẹ́yà dé nìyẹn tẹ bá rí gbogbo èso tẹ bá bá lára dàbínú gbogbo ẹ̀ pátápátá ló ṣe jẹ lóyìn sàǹfààní tẹ bá débẹ̀ tẹ bá tamúrù tamúrù ni dàbínú gbígbẹ àwọn àsùnká mẹ́sẹ́ pé tẹ́ bá jẹ́ bígi làbídù làbídù bíbẹ̀ lẹ́gbàá a máa jẹ́ àbá ìjẹ́ èyàn máa jẹ́ wà tẹ́ bá sì dé ń mí ẹ bá ṣẹ̀ṣẹ̀ yọ èso tí ò tí ìdí rúpọ̀ tí ò tí ìdí làbídù tútù kẹgẹ náà tó ti gbó tí

gbogbo ìgbà ni múmi ní ọmọ jàǹfàní iṣẹ́ rẹ̀ kò sígbà kan báyìí téèyàn ní jàǹfàní iṣẹ́ rẹ̀ téèyàn ṣe ẹgẹ́ bí òṣè sígbà kan tẹ́ẹ̀ ní jàǹfàní lára gidàbínú ẹgẹ́ bí gidàbínú ṣe ní pasófo lásìkò kan láì má jàǹfàní ààrẹ bẹ́ẹ̀ náà ni múmi ní náà kò ní pasófo lásìkò kan láì má jàǹfàní iṣẹ́ ìmánì ẹ̀ torí pé ìmánì téèyàn bá ní ìgbàgbọ́ téèyàn bá ní ní máa ń jẹ́ kéèyàn jèrè iṣẹ́ téèyàn bá ṣe lọ́dọ̀ Ọlọ́run bá ṣẹ́rí bá ti wáyé èyí a máa ṣiṣẹ́ bákanáà a lè kírun bákanáà àmọ́ládá wa lórí ìrun jura wọn lọ a lè gbàwẹ̀ bákanáà àmọ́ládá wa lórí àwẹ̀ jura wọn lọ a lè jọ ṣe tìláwọ́sùn kùrán ládákanáà kọlájọgbà kí lọ́fà bí ìmánì ẹni kọ̀ọ̀kan bá ṣe ga tó bẹ́ẹ̀ ni ẹ̀san tí bá ẹ̀san tí ọmọ rí lórí dáadáa rẹ̀ ọmọ ga tó ìyẹn lè ṣiṣẹ́ kékeré ńgbà míì kí mẹ́rin rẹ̀ pọ̀ kí ládàá rẹ̀ pọ̀ anábì sallallahu alaihi wasallam sọ arábìnrin láta súnbù asáàbì arábìnrin ẹnìkan kẹrin ọgbọ́dọ̀ yọ súnpù ètè táwọn sọ̀hábà mi o ẹgbọ́dọ̀ bú àwọn sọ̀hábà mi o àwọn sọ̀hábà nẹ́bí kọjá ẹni tí yọmọ rí fi ká má sọ èébú àwọn sọ̀hábà dẹ̀sìn torí páwọn kan lónìí wọ́n sọ di ara ìsin náà ọba káwọn máa wọn di sí wọn kódà lásìkò tẹ́ pàwọn yìí ìwádìí jẹ́ kó wa láwọn tó wà nílùú àwọn tí wọ́n ti ń ṣe àwọn wàhálà yìí wọ́n jẹ́ kó yẹ pé ìjọ́ kejì ìjọ́ tí ìjọba pàwọn yìí wọ́n ti mú ajá kẹjáde ajá wọ́n wá kọ àìṣà wọ́n kọ sára ajá yìí wọ́n wá ń fi ajá yìí wéyẹ̀ wà sallallahu wàláhì láàrín mẹ́ni àádá ní wàlíyà ọlọ́ni gbogbo ẹnikẹ́ni tó bá bá wàlíyù èmi ọlọ́run ọba sọ̀tá fẹ́kọ́dí àrẹ́ntù wúbìl harbi èmi ọlọ́run ọba ti kéde ogun fún mo ti dìkẹ́ àwọ̀ èmi ọlọ́run ọba gan èmi ọlọ́run ni máa wọ́ ìgéǹsẹ̀ èmi ni ma bá jagun wàláhì kò ara

kọ́nà bá kọ́n fìyà jẹ wá báyìí ní iṣẹ́ mùmìnì ṣe rí iṣẹ́ mùmìnì gbogbo ọgbà ní mùmìnì ọmọ jàǹfàní lórí iṣẹ́ Ànábì ní la tasubbu ashabi ibi tá a ṣe lọ nìyẹn Ànábì ní ẹ má bú àwọn sàhábẹ̀ mi Ànábì o wàwálẹ́bí lábsí ní yẹ́dìí anẹ́bí ní mo búra pẹ̀lú ẹni tẹ́mi èmi anẹ́bí ń bẹ lọ́wọ́ ẹ̀ tálẹ́ni náà ọlọ́wọ̀ bá ní anẹ́bí ní ń bẹ lọ́wọ́ mithla uhudin zahaba arábìnrin tẹ́nì kọ̀ọ̀kẹ́ yí bá ná in tó ga tó òkè uhudu ní góòdì soju ọ̀nà ọlọ́run ọba subhanallah tẹ́ bá ní tó tó òkè uhud kò sókè oke ma a ma àwọn òkè tó tóbi tó tóbi nàìjíríà kódà bẹ́yàn bá mọ́kè míì nílọrin amòkè zóbi tobi tóbi tó kéèyàn wá ní tó tó òkè zóbi gold sẹ́mọ̀ pé sẹ́mọ̀ èkè kò sínú àwọn àdàwàdó lówó nínú àwọn olówó àgbáyé yọ́ ma nípò tó ọmọ tòun náà sí pé nínú àwọn olówó àgbáyé lágbájá òun náà wà nípò báyìí tó bá ní tó tó òkè òkè zóbi ní gold òkè <laughs> tó mẹ́rin àbí Ànábì wá ní bẹ́yẹn bá ní tó tó òkè Uhud ní gold tó yẹ pé gbogbo tó tó òkè Uhud lòun fi ṣe gold tí ẹ̀ lòun fi ní gold ọ wá ń sójú fi tán ní kò lè ní dèdè ládá tí náà tó fi múdù kan tó fi múdù kan gold tó bá fi sójú ọ̀nà Ọlọ́run bá ó lè ládá tó fi múdù kan múdù káàmọ́ fi nínú àwẹ̀ yẹn

wallahi ìgbàgbọ́ tí wọ́n ní ọjọ́ tiwa mo fi sọ wípé a lè jọ máa ṣiṣẹ́ kan náà kódà ẹni máa ṣiṣẹ́ kan kọ́ dáa ju tẹ́ni kejì lọ ẹni kejì yẹn sì ní ládá ju lọ tó pé ìmánì ti ẹrí lẹ̀ ju tiẹ̀ lọ. arábìnrin ike múdù kan múdù kan góòlù tiẹ̀ ti pọ̀ jù gan sísọ ha bàbá sísọ ha bí tó bá fi ìlàjì ike múdù ìlàjì tí ò pé múdù kan tó fi ṣe sọ́dá pọ̀ sójú ọ̀nà ọlọ́run ọba ní gold tí ó wá fi òkè úrù ṣe sọ́dápọ̀ sójò anẹ́bí ní ò lè bá ní ládá láíláí nítorí ẹ̀ wọ́n jù yí lọ ẹ má bú wọn anẹ́bí fẹ́ jẹ́ kí a ma bá jù lọ wọ́n ṣe bó ṣe pọ̀ tó lórí wa bó ṣe jìnà sí wa tó ẹ̀dàkùn èèyàn tó bá rí báyìí tí ẹ ṣe gbẹ́ èèyàn débì náà yẹ kéèyàn bú anẹ́bí ni ẹ má bú wọn wọ́n ẹ ṣe ní ebú yín níta bá débẹ̀ ni pé bí kọ́dìrì ìmẹ́rin bẹ́ẹ̀ ni iṣẹ́ eré rẹ̀ ó ṣe máa ní àdìpèlé ẹ̀san sí lọ́dọ̀ lọ́ọ̀ba ẹjá mójútó ìmáni wa jẹ̀máà báyìí ní iṣẹ́ mòmìnì ní àkọ́kọ́ wa kódà bá tó rọ̀ bá sú iṣẹ́ mòmìnì yóò gòkè lọ sọ́dọ̀ ní gbogbo gẹ́gẹ́ bí igi làbínú gẹ́gẹ́ bó jẹ́ pé bẹ bá débẹ̀ lálẹ́ ẹ́bẹ̀ẹ́sò tẹ́ sàǹfàní tẹ́ bá débẹ̀ lójúmọ́mọ́ ẹ́bẹ̀ẹ́sò tẹ́ sàǹfàní bẹ́rẹ̀ ní sẹ́mùmí ní nítorí wípé àwọn mọ́làkù kan bẹ àwọn áńgẹ́lì kan bẹ àwọn màláìkà kan bẹ tọ́lọ ọba yàn ti wá àwọn ẹ̀yẹ máa ń gba sẹ́sẹ́ ni àwọn ẹ̀kẹ́ máa ń ṣiṣẹ́ alẹ́ àwọn ẹ̀kẹ́ máa ń ṣiṣẹ́ àwọn ẹ̀kẹ́ máa ń ṣiṣẹ́ ojúmọ́ sẹ́rẹ́ àwọn tí ń ṣiṣẹ́ ojúmọ́ sílẹ̀ bá ti ń sú àwọn wa máa gòkè lọ àwọn tí ń ti sí aláwà gbàṣẹ́ lọ́wọ́ wọn gbogbo sẹ́ta bá ṣe lójúmọ́ àwọn ń kó lọ sọ́dọ̀ ọlọ́run bá nìyẹn àwọn tí àwọn tó wá gbàṣẹ́ òru tó wá gbàṣẹ́ alẹ́ àwọn náà bẹ̀rẹ̀ sí máa kọ àwọn sẹ́ wálẹ̀ nígbà tó bá di ilẹ̀ mọ́ báyìí àlùfájàrí yọ báyìí àwọn náà ó jẹ̀máà kò sẹ́ni tí ó láǹfààní eléyìí ẹni tí la ilaha illallah rẹ̀ bá dúró ni gbogbo ẹnikẹ́ni tí la ilaha illallah rẹ̀ bá ti bàjẹ́ kó máa ń ṣiṣẹ́ jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run bò ní gbaṣẹ́ yẹn lọ́wọ́ ẹ̀hùn àwọn màláíkà ò ní kó wa anna muhammadan rasulullah alákọ̀ọ́kọ́ tí ó mú yẹn jẹ́ mùsùlùmí òní kí yẹn ní ṣàhádá yẹn kó dúó dédé náà níparí wọ́n ni wà bárakàtù ìmánìhì albáríkà tí ó máa ṣẹlẹ̀ sí ìmánìyàn kí ní gbèlá albáríkà ziyadatul khair ẹgbẹ́ àlùbáríkà tó bá wọ bí owó owó díẹ̀ lè yọ́n ma ní àwọn bùkátà tó yọ́n ma fi gbọ́ àwọn bùkátà tó wò ní yọ́n ma gbọ́ bùkátà tó pọ̀ ní àlùbáríkà wọ nǹkan nìyẹn bẹ́ẹ̀ bá ló ń jẹ díẹ̀ lé bálùkátà bá wọ èèyàn ní jẹ́jẹ́ yẹn tán tó mi ọmọ fi bá bẹ́ẹ̀ náà ní iṣẹ́ rẹ bẹ́ẹ̀ bá iṣẹ́ díẹ̀ bálùbáríkà bá wọ iṣẹ́ yẹn ọmọ pọ̀ ní o wà bárakàtú ìmánìyì àlùbáríkà ìmánì rẹ̀ látàǹkọ́tù abàdà kò lè gé láíláí kò lè já láíláí kò lè dúó láíláí ọmọ lọ bẹ́ẹ̀ ni bal tasilu ilayhi fi kulli waqtin ní gbogbo àsìkò ní ọmọ bá ní gbogbo àsìkò ní ọmọ jàlbáríkà rẹ̀ wà ilá zuriyatihi kódà kìíṣẹ́ òun nìkan àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ náà ma jàǹfààní pé bàbá wọn jẹ́ ní rí nígbà tó wà ní ayé bàbá wọn bí ó ti la ilaha illallah wa ahfadihi àwọn àrọ́mọdọ́mọdọ́mọdọ́mọdọ́mọ rẹ̀ àwọn ọmọ bá ọlọ́run bá lékẹ́lá ń sọ nínú suratul Kahf ayẹ ẹlẹ́ẹ̀kejì dín ní ọgọ́rin verse 82 nínú suratul Kahf òun náà láti parí ẹ̀ ọlọ́run bá ní wa ammal jìdàrú ìgbà tí ànábì Musa ó ń bi Khadiru léèrè pé àà ewọ́ lọ́pàá tó fi wó ògiri tọ́yẹ ká mọ ògiri tọ́wọ́ ọfẹ́ wó ọyẹ ká mọ ògiri yìí kásì gbowó ṣẹ́ wa lọ́dọ̀ àwọn aráàlú tí wọ́n tó giri ìwà nù wọn ta ní kẹgbà wá lálejò sọ́dà wò lè gbà wá lálejò dé bá ṣiṣẹ́ fún wọn ni ọ̀bájá bá wọn ògiri ká gbowó gbólóhùn tánàbí Musa wí ni tí kídùn fi sọ pé o ti kéwú já lónìí lónìí lọ Musa rí lára àwọn tóun ṣe àmá tí Musa ọwọ́ nítò wà á mẹ́l orí ògiri tó ní ká tó ma àbí ògiri tá tó ma jàre ògiri wọ́n mẹ́tẹ́ wọ́n rí tó fẹ́ wó Ànábì Musa àti Khadiru tó jẹ́ àfá rẹ̀ àwọn méjèèjì rí pó giri ìfẹ́ wó Khadiru wá sọ fún Ànábì Musa pé já tó giri ìmọ̀ kọ́mọ̀wò ìgbà tó wá mẹ́tẹ́ Ànábì Musa wá sọ fún pé àgbówó sẹ́wà o sọ ń bá wọn aráàlú ìlànìkẹ́ gbà wà lálejò tẹ́láwọ̀ ìgbàlejò bẹ́yìn bá sí gbàlejò yóò lè sanwó sẹ́ Ah, khadiru ní àìmọ̀kaní lọ́lámù wa ammal jidaru tó gírítà tó mọ́yẹn fàkánà lígùnlá mẹ́yìnì àwọn ọmọ kéèkèé ọkùnrin ọkùnrin ọmọ kéèkèé tí wọ́n fi ìbàlágọ̀ àwọn méjèèjì ni wọ́n ní fàkánà lígùnlá mẹ́yìnì yẹtì mẹ́yìnì àwọn méjèèjì ò ní bàbá láyé má àwọn méjèèjì àwọn ọmọkùnrin méjèèjì tí wọ́n ní ògiri yìí wọ́n ní bàbá láyé má فكان لظلامين يتيمين في المدينة وتجمنوا لنا وكان تحته كنز لهما سواري لابẹ́ ògiri pẹpẹ ọrọ̀ tí bàbá wọn tọ́jú ìbẹ̀ lábẹ́ rẹ̀ bàbá wọn tọ́jú pẹpẹ ọrọ̀ yìí pẹ̀lú àníyàn pa àwọn yìí sì kéré tó wọn bá kó dúkìá ilé yóò padà wá lọ mọ́ lọ́wọ́ wọn ní sàǹfàní pẹ̀lú ẹ̀ bàbá ìwá rí pàwọn ọmọ ìkéré bàbá ìwá gbẹ́lẹ̀ ó rí àwọn dúkìá yìí wúrà àti fàdákà àtàwọn owó ó rí mọ́lẹ̀ bàbá ìwá ma ògiri lé e lórí wípé kí èèyàn kankan mọ́ bá mọ̀ bàbá ìwá gbẹ́kẹ̀ lọ́lọ́run pé táwọn ọmọ yìí bá ti dàgbà wọ́n lọ wú nǹkan yìí wọ́n bẹ̀rẹ̀ sí máa fi ṣe ètò ìgbéyà ayé wọn lọ nígbà tí wọ́n lẹ́ni tó lè mójútó wọn wọ́n ti di ẹ̀tí wọ́n ti dọmọ òrukàn

tí wọ́n lè lọ wú pẹpẹ ọ̀rọ̀ tí ń bẹ lábẹ́ ògiri yìí jáde fúnra wọn tí wọ́n bẹ̀rẹ̀ sí máa lò rahmatan min rabbik eléyìí báyìí jẹ́ ìkẹ́ látọ̀dọ̀ ọlọ́wọ́n bá rẹwà kí ló wà ń bí áyà yìí kí làgbọ́ yí áyà yìí òun náà ni wípé tí ògiri yìí bá ṣe bẹ́ẹ̀ wò lásìkò táwọn ọmọ yóò tí ìdàgbà àwọn alágbára tó jù wọn lọ àwọn náà ni ó lọ wú pẹpẹ ọ̀rọ̀ yìí tí wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣàǹfààní pẹ̀lú ẹ̀kọ́ wá ní wúlò fún àwọn ọmọ tí wọ́n ti torí ẹ̀ tọ́jú ẹ̀ wíwo mímọ̀ tí ànẹ́bì Musa àti Khadiru wá máa tún wọ́n gbówó kéèṣe báwọn aráàlú ni wọ́n ṣiṣẹ́ fún wọ́n ṣe fáwọn ọmọ méjèèjì tí wọ́n àti ìṣẹ́kíní o tí wọ́n àti ètò dúkìá ìlò wọ́n ṣiṣẹ́ yìí fún wọn ni kí ló fà jẹ̀mọ́ra nítorí pé bàbá wọn jẹ́ nire wa àti kọ́gbìrù láti tìlú tó gbìnà ọlọ́wọ́ bá lè kẹ́lá gbìrì àwọn méjèèjì dé ó sì gbé wọn wá lu yẹn láì mọ̀ pé nǹkan táwọn bá wá ṣe nìyẹn ọlọ́wọ́ bá lè kẹ́lá sì ní ká máa tó nǹkan nì mọ́ nítorí wípé ọlọ́wọ́ bá ọ̀fẹ́ rá dúkìá bàbá wọn láre nítorí pé bàbá wọn náà dúró tí ọlọ́wọ́ bá nígbà tó wà ní ayé jàmáà gbogbo ẹnikẹ́ni tó bá dúró tí ọlọ́wọ́ bá nígbà ọlọ́wọ́ba èyàn ní dúró ti ọlọ́wọ́ba èyàn ní ṣe tọ́lọ́wọ́ba kọ́nà ọba má ṣe ti ẹ̀ nígbà tó bá wọn ilé ayé ọlọ́wọ́ba ma mójútó dúkìá rẹ̀ nígbà tí ọba tó sí má ọlọ́wọ́ba wọn mójútó dúkìá rẹ̀ máa ń pani láyà jù láyé lórí ikú òun náà o

àmọ́ngbà tó kú tẹ́ ọlọ́run bá bá mójútó àbọ́lọ́run bá mójútó kódà ọdídí àwọn ẹni rẹ méjì lọ́wọ́ bá lè kẹlá gbẹ́dìde láti wá fún ògiri nìmọ́ nítorí wípé kí dúkìá tí bàbá yìí fílẹ̀ mọ́ bàrá rẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́ni kọ̀ọ̀kan wa wàláhì ṣẹ́rí ìdí òun ní mú wa páyà nígbàkan bá kú tẹ́ gbogbo dúkìá wa tẹ́yìn òfin níbàjẹ́ tátùbọ̀ táwọn òfin ní jìnnà dáadáa tábí síra láyọ̀ ó ní pé ẹja mójútẹ́sìn ọlọ́run ọba wàláhì

àṣẹ dáadáa tí bàbá bá ṣe àṣáwọn máa máa jẹ àlùbáríkà dáadáa ẹ nígbàtí bàbá ò bá sí láyé mọ́ ló jẹ́ pé ẹ̀rọ ma mí gbogbo bí kíbi tí bá ń lọ yọ́kà ma bálà ní pàdé náà ni yọ́kà ma bálà ní pàdé ni wàláhì kò sí nǹkan ti pé tó ń ṣẹlẹ̀ sí ju dáadáa tí bàbá rẹ̀ ṣe lọ ẹwà ọmọ méjèèjì kódà àwọn èdè ìjẹni tá a lẹ̀sìn bọ̀ lọ́rùn tá a àbúhùmá sọ̀líhà reason táwọn ọlọ́wọ́ bá fi ń ṣerú nǹkan yìí fún wọn ni pé bàbá wọn tó fi dúkìá ilẹ̀ ilé ayé bàbá yìí jẹ́nire a sì nira dúkìá ẹni tó bá jẹ́nire láyé nígbà kódà kọ́mọ̀sí láyé mọ́ nítorí ẹ̀ ẹjá wa náà ẹjá múra síṣẹ́ rẹ̀ àǹfààní méjì ni àǹfààní ara tiwa wa nígbà a bá sí mọ́ ilé ìlú jẹ́ gbogbo àwọn dúkìá wa gbogbo wàhálà tá ń ṣe láyé yìí kọ́nà ọba kó mójú táwọn dúkìá wa àwọn dúkìá wa bẹ̀rẹ̀ látorí àwọn ọmọ wa àtàwọn nǹkan tá à ń kójọ kọ́nà ọba àlekílá kọ́mọ̀jù kó ráàrí àwọn iṣẹ́ rẹ̀ tá a ṣe tí dúkìá wo fi nílá nígbà tá a bá kú tán kọ́nà kó sí rọrùn fún wa ọ̀lẹ́ láì láì lọ́lọ́ Nah ṣé ó ní ó ní àdẹ̀ ìgbìyànjú ṣàbáyé torí mo kọ́ pé tí a bá jí nàrá wí tó bá di lóru ní ìgbé àti òyìnbó ìlà tó tẹ̀lé ìlú. náà bàbá béèrè pé ṣé náfìlà yíyàn tó ní òǹkà iye tá a lè yàn máa wọ́n ní torí pé àwọn gbọ́ yí pé tá a wí nínú àwẹ̀ tá a pé kò tún tọ́ kéèyàn tún dìde lóru mọ́ tó lò tún yàn náfìlà ànáfìlà ọ̀nà méjì ló pín sí àwọn kan bẹ̀rẹ̀ pé ó ní àdàdì àwọn kan sì ń bẹ̀rẹ̀ pé kò ní àdàdì àwọn tó ní àdàdì a kí ju àdàdì ẹ̀ lọ fún bí àpẹẹrẹ wọ́n pẹ̀ àwọn náfìlà kan ní àrọ̀wátì súnánù rọ̀wátì àwọn náfílà tí wọ́n tó papọ̀ mọ́ àwọn ọ̀run kọ̀ọ̀kan tá ń kí lójoojúmọ́ ìran súbù ó ní tó papọ̀ mọ́ ìran asri maghrib àti isha àwọn náfílà iná pè ní ó ní ó láwọn adàdì adàdì yẹn náà lágbọ́dọ̀ ju adàdì yẹn lọ èyí ló ṣẹlẹ̀ lásìkò àwọn sọ̀hábà ẹnìkan wá wọlé ó bá bẹ̀rẹ̀ sí máa kí náfílà lọ kò fi à ah, ní náfílà tó sì ní ádàbí sọ̀hábì ìwá ń sọ fún pé àà ah, ah, irúrú olóńgí nídí àlélé yìí àwa ni à àyíwá àgbígbù ní lọ́wọ́ àlàsọ́lá ọlọ́wọ́ ọdún jẹ pé mò ń àti ìmọ̀ ti bẹ̀rù ọlọ́run tí ìmọ̀ tayò tí ìmọ̀ tatẹ́tẹ́ mò ń ń wá jẹ sọ́hábì ni ìnàmọ́ aláyọ̀ àdìbùkà àrà sọ́lá ọlọ́run èjì àríyà pé yẹ̀ ti kírun wà láàkì yọ àdìbùkà aláṣìláàbì súnà àmọ́ lọ́wọ́ tí ó yàpọ̀ ìyàpá súnà ọlọ́run ní jẹ́ irun tó kíkọ́ lọ́dáràn sí àmọ́ bá ti ṣe bá ti ní òkìlòkìlò ní tó ń jìyà sínú àwọn tó bá ti ní àdàdì ká lo àdàdì rẹ̀ tí wọ́n bẹ tí ò ní àdàdì òun náà ni sọ̀lá nẹ́fìlà tá a lọ́jọ́ júmọ́ síwájú kí màmú tó bẹ̀rẹ̀ khutba wọ́n pè ní mọ́kúrákù tanáfùl eléyìí báyìí ọmọ èèyàn dèédé òǹkà iye tọ́lọ̀ ọba àlejẹ́lá bá ní kò ríyàn ni kò ní àdàbí èèyàn bá èèyàn èèyàn bá èèyàn one thousand èèyàn bá èèyàn hundred èèyàn bá èèyàn fifty máa máa èèyàn lọ láì lóǹkà ànábì sallallahu alaihi wasallam sọ fún wa bẹ́ẹ̀ tó bá òun náà ọ̀rọ̀ ń bẹ lórí ó ní àdàbí àbí ò ní àdàbí àmọ́ níbi ilé ìtẹ́bẹ̀rẹ̀ lọ gẹ́gẹ́ ni pé ìjẹ́ bá ti kí sọ̀látù tàràwí ìrun átámú tá a bá ti kí lẹ́yìn ìṣáì ìjọ tó túmọ̀ ìjọ tó ń bùkátà ká tó yẹn nẹ́fìlà rórù mọ́ ibi tí ibi tí àsìgbọ́ ti wá nìyẹn sẹ́rí ìrun átámú tàǹkì èrò oòrùn tá a máa ń kí tẹ́lẹ̀ tàhájúdì tá a ma ń kí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní gbogbo àwọn àsìkò yìí òun ni à ń padà máa kí nínú àwẹ̀ ní jẹ̀mọ́ lẹ́yìn ìmáàmù ní asámúẹ̀ ti na a máa ń jíyàn lóru yẹn tá a máa ń yàn ní nítorí pé lẹ́yìn ìṣá nẹ́bílá dájí máa ń yàn lóòrùn náà ẹ́rìpóhùn náà lẹ́yìn ìṣáyì ni so ẹ bá ní sí so látara báyìí bẹ́yàn bá ti lè yẹn nẹ́bílá tàràwí lẹ́yìn imam nígbàtí wọ́n bá ti kí ásámútán irú ẹni bẹ́ẹ̀ ò ní di kó tó dìde yí kan nẹ́bílá táà máa ń yàn lóòrùn ma so ẹ bá ní sí nǹkan tọ́ka kù téèyàn lè ṣe lóòrùn tí ẹ bá wọ pé à ìwà ni máa jí lóòrùn ni àbí tí ẹ bá mi ò ní ka newspaper èyí wà gbé ẹrù kùránù kiri sẹ́mi kí wọ́n ní ká ṣe tìláwọ́sì kùránù tó dáadáa nú àwẹ̀ iye iye iye nǹka kùránù tọ́nà bàbá fún wa lórí iye olùkàrù kùránù tá a bá lè rí kà káka kí ẹ wá gbé kùránù lórí yẹn kọmọ wá kà nítorí pé òru yìí náà ọ wà lára iná kùránù kíkà wà lára ṣẹ́tà rẹ̀ so torí pé Jibril a máa wá a máa wá tọ Kùránì fún ànábì lóru gbogbo àwẹ̀ pátápátá so tá a bá ti kí lẹ́yìn ìmáàmù kò ní ìdíkà wulẹ̀ kí lóru mọ́ a kẹ̀gbẹ́ Kùránì àmàta àmọ́ tá a bá ń pa fẹ́ kí lóru kò ní ìdíkà kí lẹ́yìn ìmáàmù àwọn wa sọ tí a bá ti kí ìṣá ìtàn àwọn máa lọ lé àwọn lọ kí lóru tiwa ọlọ́ àlẹ́. bẹ́ẹ̀ àti Ah, wọ́n ní sẹ́yìn ọ̀nà dáńtílà ní òbí ó tún wá káyẹ̀ lórí ẹ̀ òun náà ni àyíyàn ni náà ni tàràwí tàǹkì yẹn òun náà lásámú tàǹkì yẹn nẹ́bílà tẹ́níkáyàn lórí yẹn gan yẹn òun láti kí lẹ́yìn mọ́mù yẹn tẹ́rí òru ó bẹ̀rẹ̀ láti ìgbà tí òun bá ti wọ̀ nínú Islam òru ti bẹ̀rẹ̀ nìyẹn òru pín sí mẹ́ta a ní àkọ́kọ́ òru àárín òru òun náà ni àsìkò tí a máa ń jí láti yẹn nábílà yẹn ìgbẹ̀yìn òru òun náà ni àsìkò tó só mọ́ àsìkò tí àlùfájà rí fẹ́ yọ jẹ́lélẹ̀ ìtawá kí lẹ́yìn iṣẹ́ yẹn nábílò òru tí ẹbí wọn ní káyẹ̀ òun náà láti yẹn ń gbà torí pé nígbà ti kí lẹ́yìn iṣẹ́ a ti kí lóru náà nìyẹn so nínú àwẹ̀ a máa ń gbé wá sẹ́yìn bẹ́ẹ̀ kò sí nǹkan tó burú náà tá a bá lè sun tá a bá kí ìṣá kan tá a lọ sùn àti mẹ́mà àti gbogbo wa tá lọ sùn tó bá di lóòrùn tá jí tá padà wá kí a lè ṣe bẹ́ẹ̀ náà a so tá a bá ti wá lè kí lẹ́yìn ìṣá yìí kò ní ìdíká padà tó wá jí lóòrùn wá kí mọ́ so ó túmọ̀ sí pé méjèèjì ń gba sí ara wọn ṣe ni tá a bá ti lè kí lẹ́yìn ìṣá yìí kò níbi tòru mọ́ kò níbi tààrin gbogbo orú mọ́ tàbá ti mẹ́pá gbogbo orú lábẹ́ kò níbi tẹ̀yìn iṣẹ́ yìí àmọ́ bí méjì báyìí àti kí zúrì kan ní jamaa nígbà tó yá mi nígbà tó tún yá àhà kí n kí a kí tó ń tọ̀ àmọ́ ọ̀run zúrì ẹ̀kan náà ní á kí ó ṣe kó ní ẹ eré ìlọ́lọ́ wọlọ́ náà ni àti pé gbogbo ẹ̀fọ́ náà bá dà papọ̀ ìbá ní ẹlúrì náà mo ní ládàá lórí pọ̀ lọ́dọ̀ ọlọ́run náà ni kìí ṣe irú báyẹn kọ̀ wọlé lọ́dọ̀ ọlọ́run ọba tẹ̀rí kíṣẹ́ mọ kékeré báyìí ó jẹ́ nígbé bọ́lọ́run ọba ti rán wa láṣẹ bá nẹ́bí sallallahu alaihi wasallam ṣe júwe rẹ̀ láṣẹ ó ti yọ ọlọ́run ọba nú ju kíṣẹ́ pọ̀ kọ́ lọ́wọ́ bá má lọ́wọ́ sí lọ kíṣẹ́ wá pọ̀ ràbàtà àmọ́ lọ́wọ́ bá àlejò lọ́wọ́ lọ́wọ́ sí i ọlọ́wọ́ bá òbùkátà rẹ̀ ẹnu wọn bá díẹ̀ tọ́lọ́wọ́ bá lọ́wọ́ sí ẹ̀ tọ́lọ́wọ́ bá ó ti tí ọlọ́wọ́ bá lọ́rùn tó yẹ bá ní ìṣòro abẹ́ náà bá kó sànú wa ọmọ àdá pàlíkàlà Wákàtí, mo gbàgbé láyé ní pé ní àtàkà ìsinmi Naam, bàbá ní nígbà tá ń sọ̀rọ̀ ẹbọ ńlá àti ẹbọ kékeré bàbá ní ká ní wọ́n fáwọn ládùúwà kan wọ́n sì fi ádàdí sí iye òǹkà báyìí òun ẹ̀lẹ́ fi pa wọ́n nígbà táwọn ń fa òǹkà yẹn lọ àwọn wá gbàgbé ìgbà táwọn wá rántí sí àwọn wá tún gbé padà pé à ah, òǹkà yóò tí pé bá bó ìjì bá gbé bí tí mo bá dé tẹ́lẹ̀ yé ń gbé wọ́n tó wá gbé lọ wọ́n ní ṣe irú eléyìí náà wọ́n ní ṣẹbọ nìyẹn àkè ṣẹbọ tó bá ti jẹ́ sí pé àdúrà tán fún yìí tó bá jẹ́ sí pé ọlọ́run ọba náà lẹ́ ń pè tó bá jẹ́ sí pé ó fún ọlọ́run ọba lọ́wọ́ àbẹ̀ mo sọ pé gbogbo yá àtàdúrà tó bá fún yàn fún mi ní kéèyàn gbé tọ àwọn àfáà súnmọ́ lọ́pọ̀ ẹ̀dàkùn ṣé ó kọ ọlọ́run náà lélẹ́yìí tẹ́ni máa pè yí àbókọ̀kẹ́ tọ́bá ti ló kọ lọ́run ni alhamdulillah fẹ́rẹ́ rìsì kìí ṣẹbọ níta ń pè lẹ́bọ ni pé kí èèyàn máa pè ẹlòmí yàtọ̀ fọ́nà ọba amẹ́ni ní ọlọ́run ọba náà ní ń pè fún pẹ́lòmí kò tí ṣẹbọ amẹ́yàn lè ṣe bídíà ọ̀tọ̀ lẹ́bọ ọ̀tọ̀ ní bídíà bídíà ni pé ọlọ́run ọba náà lèyàn jọ́sìn fún amẹ́yàn wá ń rin ìlànà tọ́lọ́run ọba àlékẹ́ láòrán náà bí pé kó rìn láti fi jọ́sìn fọ́lọ́run ọba ìyẹn wá rìn láti fi jọ́sìn fọ́lọ́run ọba bídíà ló ṣe yẹn ṣẹ́rí ẹni tó ní ẹni tó ní ìyọ̀nda láti fún wa ní àdàdì òun náà lọ́lọ́wọ́ba ọlọ́wọ́ba ní ó fún wa ló ń ka pé iye nǹkan nǹkan báyìí ni ẹ máa ṣe lọ́lọ́wọ́ba ó sì fi rán pé anábì lọ sàlàyé pálí ń mọ̀ rẹ pé iye nǹkan nǹkan báyìí èmi ọlọ́wọ́ba àlefẹ́ láyọ́nú sí ká ṣe nítorí ẹ̀ gbogbo àdúrà bá ti fún wa bá ti fi òǹkà sí ẹjá bí ẹjà kò kílẹ̀ rí rẹ̀ ìjọ́lọ́ ọba náà ló fún wa nílẹ̀ ní òkà yìí àbánẹ́bì àbínú àdìtì wọlé ti rí o ẹjà kò má bínú ẹ̀mí ò kéwú ni o wọ́n sì ní a máa bèèrè ìbádà bá bá ṣe o ká máa fi ìbádà ṣe kí a máa bèèrè so ẹjà bèèrè ádàdì sẹ́rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ádàdì làwọn èèyàn máa ń fún láwùjọ yìí wọ́n ní kíní kan ọ̀fà twelve thousand kò sí irú ádàdì bẹ́ẹ̀ ló súnà gbogbo ádàdì tó ga jù kọ̀kọ́jọ́ ọgọ́rùn-ún tánàbí ọba ní kẹ́ bá nǹkan yóò lọ́gọ́rùn-ún ni ṣẹwárí ìtànẹ̀bí bá wá ní kí ẹ fi àdàbí ọgọ́rùn-ún sí orílẹ̀-èdè fi sí kí ẹ̀kọ́ wá ní ẹ ìbánẹ̀bí ní ọmọ fún ẹ̀yà àdàbí ọgọ́rùn-ún èmi náà wà fáwọn èèyàn ládùúwà kí ẹ́sàdúwà tánàbí fi àdàbí sí o èmi wà fi àdàbí ọgọ́rùn-ún sí bídí àrùn tó sí o àdúwà tánàbí bá fi àdàbí sí pé pẹ́lẹ́ ìnígbà má jẹ́ kí àwọn rẹ̀ kọ́ yẹ kó gbò ní tí ọmọ tutù ní gbogbo ìgbà fún ẹ̀kí ọlọ́run bá tó bá jẹ́ pé subhanallah ìlàfẹ́ mú ẹjá mú ẹjá máa fà lọ níye tí ò ló ń kà ká máa fún ọlọ́run bá ló ń kà ká máa fà lọ tó ẹgbẹ́ alhamdulillah lọ́rọ̀ wá lọ́rùn tó bá jẹ́ láìláì lọ́rọ̀ la máa ṣe ẹjá máa ṣe lọ bẹ́ẹ̀ ká máa fún kà sí tába gbọ́ bẹ́ẹ̀ bẹ́lẹ̀ tó fún kà la ilaha illallah 100 ní ẹjá máa fa astaghfirullah arẹ́bì ní ẹmà ṣe 70 ẹmà ṣe 100 ẹjá máa fa níbẹ̀ arẹ́bì ní ẹṣẹ́ lè báyìí arẹ́bì ní ẹṣẹ́ mẹ́ta ìtọ́bá ní àṣà ẹjá ṣe mẹ́ta ilé tọ́bá ní àṣẹ méje ẹjá ṣe méje ilé tọ́bá ní àṣẹ 33 ẹṣẹ́ 33 ilé tọ́bá ní ẹṣẹ́ 100 ẹṣẹ́ 100 ilé tí ọba ti fòǹkà sí ìwọ náà mọ́ fòǹkà sí máa ṣe lọ gbáà ọlọ́run bá lè jẹ́ lọ́gbà bẹ́ẹ̀ ṣùkọ́lọ̀ bá kó sànú wa subhanahu wa ta'ala alhamdulillah sallallahu alaihi wa sallam